kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olúyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí hmm. a kì í rí ọmọ ọba ká má rí dànsákì ọba lára ẹ̀ mo kàn fẹ́ fún yín ní update lórí matchmaking ni gbogbo ẹ̀yin tẹ máa ń matchmake lórí program Yinka TNT ẹ jọ̀ọ́ láti èmi lọ tẹ bá fẹ́ pè wọlé ṣé mo kó mo sọ pé apart from pé ẹ ní láti dárúkọ yín gangan ẹ kàn fún mi lórúkọ kan ṣé wá rí orúkọ tẹ ẹ máa dá yẹn ẹ máa bá mi pọ́n àwọn orúkọ yẹn lé irú tá bá rí ẹni tó ń jẹ́ Bísí tá bá rí ẹni tó ń jẹ́ Bùsáyọ̀ tá bá rí ẹni tó ń jẹ́ eh, ehm, tá bá rí ẹni tó ń jẹ́ Tóyìn ẹ máa fún mi pé oko Tóyìn ẹ̀pọ̀n Bùsáyọ̀ eh, oko Tóyìn ẹ̀pọ̀n Bùsáyọ̀ fùrọ̀ Bísí nǹkan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn ìwọ tó bá ń jẹ́ Kúnlé tó bá ń jẹ́ Fẹ́mi tó bá ń jẹ́ dúró ẹ máa ẹ máa sọ fún mi bẹ́ẹ̀ dúró wojú òbò eh ìtọ́ bá ń jẹ́ Fẹ́mi ẹ ọyàn Fẹ́mi tó bá ń jẹ́ Kúnlé òbó Kúnlé tó bá ń jẹ́ Gbénga idọ́ Gbénga tó bá ń jẹ́ ẹ Kúnlé tó bá ń oko bisi tó bá ń jẹ́ oko yemi òbó Wùnmí ìdánwùmí ẹpọ̀n gbémi ró ẹpọ̀n wọnú ọlá ẹpọ̀n wọnú ẹpẹ okó wọnú òbò ẹ ṣáà máa bá mi gbogbo orú nǹkan bá yẹn orúkọ mi máa beautify àwọn orúkọ yín kẹ máa bá mi hard àwọn Okóyẹmisí Okóbùsáyọ̀ Okóbísí ẹpọ̀n gbémi ró fùrọ̀ gbẹ̀ngà ọ̀yàn wojú gbogbo àwọn ẹ má bá mi fi okó àti òbò yẹn sí òbò yẹmí òbò fún mi láyọ̀ okó fún mi láyọ̀ ẹpọ̀n gbé mi ró ẹpọ̀n dá mi lọ́lá ẹpọ̀n sọ ẹpọ̀n dá mi láre okó fún mi ló jẹmọ ẹ má bá mi beautify ẹ kẹ má bá mi beautify ẹ because orúkọ yẹn ti dùn ju wípé tẹ bá irú àwọn nǹkan báyìí ó máa ń fún mi ní energy tẹ bá beautify orúkọ yín pẹ̀lú okó àti òbò bóyá yẹn àti ẹ máa jẹ́ kára yín máa ṣí sókó àti òbò díẹ̀díẹ̀ ẹ beautify ẹ̀ tẹ́ bá fẹ́ Olúyínká Okóyímiká Ajífokórọrí Okódámiláre ẹ̀pọ̀n gbémi ró ìdọ́fúnmiláyọ̀ ọyàn ọyàn ọyàn yẹmi sí gbogbo orú àwọn nǹkan báyẹn ẹ máa bá mi beautify ẹ kẹ máa bá mi fi sí tẹ́ bá ti fẹ́ pè wọ orí matchmaking mi lórí next time látẹ̀ni lo, òfin ni o ẹ jẹ́ kó múlẹ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ pè borúkọ ẹ bá ń jẹ́ Fẹ́mi òbó Fẹ́mi tó bá jẹ́ ọkùnrin kó o lo òbò tó bá jẹ́ obìnrin kó o lo okó orúkọ ẹ bá ń jẹ́ Yẹ́misí okó Yẹ́misí ẹpọ̀n Yẹ́misí torúkọ ẹ bá ń jẹ́ Fẹ́mi òbó Fẹ́mi idọ́ Fẹ́mi torúkọ ẹ bá ń jẹ́ Michael idọ michael gbogbo ẹ ní kẹ máa bá mi fi okó òbò idọ ẹpọn ọyàn fùrọ ìdí kẹ máa bá mi fi sí ìyẹn gbọ́ tìta ó jókòó ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ń wá class especially àwọn obìnrin tá máa ń wá class mo máa ń sọ fún yín pé tí obìnrin ọkùnrin ò bá class yín kó bá jẹ́ standard yín in terms of owó education ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣó kó ní standard ni ṣé wọ́n máa ń ka standard education sóko ni ṣé wọ́n ń ka standard owó sóko ni àwọn tó jẹ́ tó jẹ́ standard yín tó ní education tó ní owó wọ́n lè má ní oko wọ́n lè má do yín kẹ́ ṣàdúrà wọ́n lè do yín kẹ́ máa ṣépè it's not by your standard it's not by the money you have it's not by your level of education à ń sọ pé level báwo lo ṣe lè dóbò sí báwo lo kó ẹ ṣe ń múyàn ké sí báwo ni o ẹ ṣe ń múyàn ṣe àdúrà sí ṣé o tí wọ́n ní ṣé kò ń o okó téèyàn máa dó tó máa máa pò sí àbí tó máa tó máa máa ṣe pé it's not by your education ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní education tó o owó oko wọn lè má ní oko wọn lè má jẹ oko o o o lè má wọ standard òbò ẹ oko wọn lè máa wọ standard bó ṣe yẹ kó dó obìnrin ẹ̀yin tẹ́ ń education tẹ́ ń standard ìjẹ́ ti wo standard oko ti ẹni tó lé education ní lábẹ́ ìjẹ́ ti wo standard oko ti ẹni tó lówó ní lábẹ́ ṣé standard oko ti ṣé standard oko tó ní lábẹ́ ṣé owó lè doyin tí standard oko tó ní lábẹ́ tí ò bá kọmíṣẹ́rẹ́ pẹ̀lú owó tó ní ṣé owó yẹn lè doyin ṣé ẹ ti wò ó pé okó tó wà lábẹ́ ẹ̀ ṣé ó wọ standard tó lè dóòbò yín ṣáká we are not talking owó ọ̀tọ̀ standard ọ̀tọ̀ ṣé standard okó tí ẹni tó lówó àbí tó kàwé ní lábẹ́ ṣé standard yẹn ṣó máa dóòbò yín ké ṣé standard yẹn máa dóòbò yín súre ṣé standard yẹn máa dóòbò yín tẹ máa wo ojú ọlọ́run báyìí pé a ah, olúwa tó bá yá mo fẹ́ wọlé ògo ṣé standard yẹn lè dóòbò yín wọlé ògo ṣé standard yẹn do dóòbò yín débi wípé ẹ máa máa kọ sára sólódùmarè ẹ máa wo ọkùnrin yẹn máa fọwọ́ pa lórí pé káàre káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere o ṣé mọdé yìí ṣé standard okó tí ẹni tó ní owó lọ́wọ́ to dẹ̀ ni ipò to dẹ̀ fine ṣé standard okó ẹ̀ ṣó ni standard tó le tó standard ẹ̀ lè wọ okó tẹ́ ẹ máa dó tẹ́ ẹ máa o olódùmarè o ṣeun òṣà òkè mo dóko ayọ̀ ìyẹn ni kẹ́ ẹ máa rò ẹ má máa wo owó pàápàá ẹ̀yin obìnrin tẹ bá ní owó lọ́wọ́ tẹ ń tẹ nẹ́ṣiné kan tẹ bá rí ọkùnrin tó kù díẹ̀ káàtó fún ṣùgbọ́n tó ní okó gidi tó dẹ̀ lè doyin tó múnú yín dùn kò sí nǹkan tó ní kẹ má tànjú ẹ̀ pẹ̀lú owó tẹ ní tit for tat ni tẹ bá fẹ́ gba nǹkan dúdú lọ́wọ́ ọmọdé kò sí nǹkan tó ní kẹ má fò pupa tàn jẹ ó lè má ní owó amọ̀pọ̀kùnrin ló yẹ kó tọ́jú obìnrin ṣùgbọ́n tí ò bá lówó lọ́wọ́ tó ní gidi tó dẹ̀ ń mú yín tó dẹ̀ ń gidi to ń doyin tó jẹ́ wípé ẹ̀ ń kọ sára sólódùmarè tó ń doyin tẹ̀ ń wọ paradise tó ń doyin tẹ̀ ń ṣe. Ah, tó ń doyin tẹ̀ ń sáǹdù bẹ́ẹ̀ tó ń doyin tẹ̀ ń sọ pé yẹ yẹ yẹ ní sùúrù ó yá ṣe báyìí ah, tó téèyàn bá ń dó oko gidi tó bá ń dóyàn lọ́wọ́ gidi lèèyàn lè máa sound bẹ́ẹ̀ yẹn téèyàn ọkùnrin ò bá lówó lọ́wọ́ ṣùgbọ́n tó ń doyin tẹ̀ ń sound bẹ́ẹ̀ yẹn kò ní kò sí nǹkan tó ní kẹ́ máa fi owó tẹ ní lọ́wọ́ fi tọ́jú ẹ̀ kò sí nǹkan tó ní kẹ́ má fi owó ra okódò kò ó ẹ̀kọ́ ní jẹ́ kó mọ̀ ni ẹ̀ ní jẹ́ kó mọ bí bẹ́ẹ̀ ṣe ní lọ́wọ́ tó bẹ̀ tí ọkùnrin bá ń do yín tó ń do yín débi wípé ó ń múnú yín dùn tó ń do yín débi wípé ẹ̀ ń kọ sára sólódùmarè tí iṣẹ́ tí iṣẹ́ iṣẹ́ ara ẹ̀ tẹ́ ẹ̀ ti ara ẹ̀ ara okó ẹ̀yìn ọlọ́run kò sí nǹkan tó ní kẹ́ má tọ́jú obìnrin yẹn pẹ̀lú wọ̀nba tẹ́ ẹ bá nìyí tó bá ní àṣẹ fún yín ṣùgbọ́n tí ò bá ní ẹ bá ti torí pé kò ní owó kẹ filẹ̀ kẹ gbàgbé oko ẹ rántí oko tó wà lábẹ́ ẹ rántí pé ó ń do yín dáadáa ẹ rántí pé ó ń mú yín sunkún ẹ rántí pé nígbà tí ẹ̀jẹ̀ yín bá tutù á do yín ẹ̀jẹ̀ yín á wọ̀m ẹ máa rántí ìyẹn kẹ máa kà á sún pé ṣé ó wọ̀ tẹ̀ pé kẹ filẹ̀ nítorí pé kò lówó ṣé ó wọ̀ ṣé ẹ fi wípé ẹni tó ń do yín tí ẹ̀jẹ̀ yín ń bí tí ẹ̀jẹ̀ yín máa tí ẹ̀jẹ̀ yín warm tí ẹ̀jẹ̀ yín máa circulate dáadáa sára yín ṣé ẹ fi pé kẹ́yìn náà tọ́jú ẹ̀ níwọ̀nba ṣékélé kẹ́ fi appreciate pé ó do yín dáadáa tí ò bá ní amọ̀pọ̀ ọkùnrin ló ń tọ́jú obìnrin bọ̀ tí ò bá ní ẹ lè ti torí ẹ̀ fílẹ̀ tẹ́ bá ń gbádùn oko ẹ̀ ìyá ló bí òun náà ìyá ló bí òun náà kò dẹ́ ṣe gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní standard wọn lóko tó da kó ṣe gbogbo èèyàn ló lóko tó da lábẹ́ kó ṣe gbogbo ọkùnrin ló mọ̀ bòdò kò ṣe gbogbo ọkùnrin ló lóko tó lè dó òbòṣáká tẹ bá dàjà rí ọkùnrin kan tó dó òbòṣáká ọ̀gbẹ́ni ya gbámú bí ò bá ní owó lọ́wọ́ wọn bá tó bá ní ẹjọ́ máa manage in fact ìyẹn ò ní pé kó má lè ṣe nǹkan fún pẹ̀lú owó ara ẹ̀ because òun gba okó ẹ̀ kò easy láti okó tó dóyàn gidi àwa là ń ṣiṣẹ́ kò easy láti come by o gbogbo àwọn okó tó wà níta okó rìndọ̀rìndọ̀ okó rádìrà tó bá dàjà ẹnìkan tó ń dó ẹ tí wàá máa kọ sára sólódùmarè tó bá jàjà rí ẹ ọkùnrin kan tó ń dó ẹ tó lè máa sunkún tí wàá máa wò pé tó bá jàjà rántí ẹ tó bá jàjà rí ọkùnrin kan tó ń dó ẹ tó rántí ọjọ́ tí wọ́n bí ẹ sáyé tó bá jàjà rántí ẹ wúlò ẹ tó ẹnìkan tó ń dó ẹ tó jẹ́ wípé tó bá tún rántí ẹ ìdò á máa gbé bí ò bá lówó tó o bá tìtorí epo jẹṣu tìtorí iṣu jẹpo tó o bá tìtorí owó pé kò ní owó fẹ́ tìtorí okó ẹ o tìtorí okó yẹn kò yà gbàmú kò máa tọ́jú ẹ̀ tó bá ti níwà tó dáa tó dẹ̀ ń do ẹ dáadáa bí ọba níwà tó dáa gan wàá fi òbó ẹ correct wá ẹ gbogbo ìgbà tó bá ti mú ire wá ire oko wá tó ti fi tó ti fi ọwọ́ òbò ire òbò gbà á kò mà nímọ̀ pé bóyá ò níwà tó dáa kò dẹ̀ máa tọ́jú ẹ̀ kò máa ra máa yín nǹkan ẹ jẹ díẹ̀ díẹ̀ má wá standard torí o lè rí standard owó kò rí standard ipò kò rí standard ìwé kò má rí oko kò má rí standard oko tó dáa tó bá ti rí tí oko bá ti ní standard lábẹ́ kí dẹ̀ ní standard oko oko tó yẹ pé wàá pè é á dìde á dó ẹ nígbà tó yẹ kó dó ẹ á dẹ̀ dó ẹ dáadáa standard gidi nìyẹn oko tó máa dó ẹ ké oko tó máa dó ẹ wù kó ṣe oko tó máa dó ẹ tí abẹ́ á máa tẹ oko tó máa dó ẹ rántí ọjọ́ ìbí ẹ. E oko to ma du e tu wàá máa wo paradise lọ́ọ̀kan tí wàá mọ̀ pé ayé kan wà tó tún ju ayé tá a wà yìí lọ tó ti rí oko standard ma wa standard ìwé àbí kó wá standard owó o bó bá ti rí oko tó dáa tó ń e ẹ tó mú ẹ̀jẹ̀ gbóná tí ẹ̀jẹ̀ warm dáadáa tí ó máa circulate tí pí ẹ̀jẹ̀ máa circulate kárí ara ẹ dáadáa jọ nítorí ọlọ́run o le ma fún ní change díẹ̀díẹ̀ kó máa tọ́jú ẹ̀ kó máa kúwọ̀ náà kó ma tọ́jú ẹ̀ o àti rí oko to da ko easy o oni mo ní kí wá sọ fún yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe matchmaking pẹ̀lú Yinka TNT ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Òbóyẹ́misí Okófẹ́mi Òbóyẹ́misí ẹ Okófẹ́mi ẹ no ẹ Okóyẹ́misí Òbógbémiró Ìdọ́fẹ́mi ẹ dúró wọnú òbò wo àwọn orúkọ tí mo fẹ́ máa gbọ́ nìyẹn o ire o ó dàbọ̀ ẹ má gbàgbé matchmaking six p.m. on Friday lórí Facebook on Popular Demand ó dàbọ̀.